إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لري إذن لقوا لتن العقيدة الواسطية أيتي الإمام ابن تيمية الحراني الدمشقي عليه رحمة الله تموكد لتن القرآن الكريم بكنا أحاديث نبوة محمد صلى الله عليه وسلم لورين تيكو جاء أديوكا جدي تي أيكي مسلمي تيكو في شيري لسو تيكي أولي نقى الله سبحانه وتعالى أتيهم كامي تي الله سبحانه وتعالى تي أفكا ديوكا الفصل الثالث شابتر 3 وننتي عن بيع وبيع الإيمان بما وصف به الرسول صلى الله عليه وسلم ربا كان بابا nínú nǹkan tí òjíṣẹ́ tó fi ròyìn olúwa rẹ̀ that is tó fi ròyìn Allahu subhanahu wa ta'ala bá ṣe gbọdọ̀ nígbàgbọ́ nínú nǹkan tí Allahu subhanahu wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ nínú al-Qur'an al-Karim náà la nígbàgbọ́ nínú nǹkan tí anabuwa muhammad sallallahu alaihi wasallam tó ọba rẹ̀ tó olúwa rẹ̀ bá a ṣe gbọ́dọ̀ takò eléyìí náà láà gbọ́dọ̀ takò eléyìí afáàní thumma sunnati rasulillahi sallallahu alayhi wa sallam ká nígbàgbọ́ nínú súnnà nabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lóun gba torí wípé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó jí kámú wípé òun sọ alkùránì kalẹ̀ fún anábúwa muhammad sallallahu alayhi wa sallam nítorí kó lè bá ṣàlàyé rẹ̀ fún wa ní àlàyé náà ni wọ́n pè ní asúnnà tó ṣe pé ó lè jẹ́ paul ó lè jẹ́ statement ó dẹ̀ lè jẹ́ fi'il ó lè jẹ́ action kódà ìgbà míì ó lè jẹ́ taqrir approval sọ́rọ̀ jẹ́ pé àwọn afá àmà sọ fún wa ipé asúnnà ìtànkè ní súnnà anábíwa muhammad sallallahu alaihi wasallam kawuliya wa fi'iliya wa taqririya ó lè jẹ́ pé tí ó sọ fún wa tí ó fi ṣàlàyé ẹ̀kùn ó dẹ̀ lè jẹ́ nǹkan tí ó implementi tí ó practicalize tàá fi ma intestine sọ àbí tó yẹ ká ṣe inú ẹ̀sìn ó dẹ̀ lè jẹ́ pé èèyàn kan ó ṣe nǹkan kan anábi sallallahu alaihi wasallam approve ohun tó ṣe approval fún nǹkan tẹ́ni yẹn ṣe yẹn ìtumọ̀ ẹni pé ara ẹ̀sìn wá ni ṣùgbọ́n kí yẹn lóhun ò nígbàgbọ́ nínú súnnà òun kan gba alkùránì gbọ́ ni ẹni yẹn ti dìklẹ́ ara rẹ̀ ní kéfèrí torí wípé ó ti pè ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti pè é nírọ́ ní wa aso azikru ìyẹn alkur'an aso kalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alaihi wasallam in ta fẹ́ kó ṣe náà ni litubayyina kó ma ṣàlàyé fún àwọn èèyàn ma nuzila ilayhim in ti ọlọ́wọ́ ọba sọ kalẹ̀ fún wọn wa la'allahum yatafakkarun bákaná kí wọ́n lè ronú sí in sọ kalẹ̀ fún wọn kí wọ́n fi ṣiṣẹ́ ṣe kí wọ́n mú olù kó jẹ́ nǹkan tí ó tún ìgbésí ayé wọn ṣe lafá fi wọ́n sọ fún wọn bí pé súnnà yìí tó fàfírù al-Qur'an a máa ṣàlàyé al-Qur'an wàtúbà yìí a máa explain rẹ̀ wàtàdúlù alayhi a máa tọ́ka sí wàtúwàbírù anhu a máa express nǹkan tí al-Qur'an dúlé lórí tabawo a lot of things òun ni al-Qur'an ló sọ tó ṣe wípé súnnà ló padà ṣàlàyé nǹkan yẹn tọ́lọ́n bá sọ fún wa pé akíyímù sọ́lá ẹgbẹ́ sọ́lá ti ẹgbẹ́ e dúró asọ́lá ní èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ náà ni àdùá so ṣe a sọ wípé akíyímù dùá ẹgbẹ́ dùá dúró ṣùgbọ́n asọ́lá tí ọlọ́run ọba gbàlérò ń bẹ̀yẹn bóò la ṣe mọ́ anábíwa muhammad sallallahu alaihi wasallam òun ló ṣàlàyé ẹ̀ fún wa ó ṣàlàyé ẹ̀ débi wípé ó jẹ́ kánà wípé bá a ṣe máa kírun ní dẹ̀ eléyìí sọ̀látù súbí ìwọ̀n àṣùbá ni wọ́n pè eléyìí sọ̀látù dórí ni eléyìí sọ̀látù àásìrì sọ̀látù maghrib sọ̀látù isha ó ṣàlàyé gbogbo ẹ̀ bákanáà bẹ́ẹ̀ ṣe kírun yẹ́rì ẹ̀ẹ́kẹ́ ta bá ń gbogbo àwọn àdíìsì tó sọ̀rọ̀ ń pa bá a ṣe kírun ta ń gbogbo ẹ̀ ta gba àdànù sẹ́gbẹ́ kan ta ní kùránì kan la dúó lé lórí bá a ṣe wá kírun àsùbá yìí àníkì torí pé a lè rí inú alkùránì pé ká kírun àsùbá ń ráka méjì a lè rí inú alkùránì kẹrin ìpé kàkàkéwú ń bẹ́ a rí bẹ́ẹ̀ so inú súnnà nábúwa muhammad sallallahu alaihi wasallam olamakiri fẹ́ntuwálù wò gba súnnà irú èyàn bẹ́ẹ̀ ó ti dìklá rẹ̀ ní kéfèrí so ló fi jẹ́ pé ẹlòmí ò mọ nǹkan tí ó ń lẹ̀ mọ́ra rẹ̀ ẹlòmí ò gbàdí ìfìgbọ́n tó kí wá ló gbàgbọ́ kí ló gbàgbọ́ tó bá gbàdí ìfìgbọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé o ní ẹ̀sìn islam ṣe torí pé asúnná tufassiru al-Qur'an wa tubayyinu wa tazullu alayhi súnná ó ń tọ́ka sí al-Qur'an ni ó ń explain al-Qur'an ni wa tu'abbiru anhu ó ń express ìdí Qur'an sọ fún wa ni so eléyìí tó pàtàkì ó tí ó pàtàkì tí mùsùlùmí gbọ́dọ̀ dúólé lórí وما وصف الرسول به ربه من الأحاديث الصحاح التي تلقاها أهل المعرفة بالقبول وجب الإيمان بأكذلك لن أفاني أو أحاديث تلا العافية تي àwọn onímọ̀ سنة تي wọ́n gbà أو أحاديث àdífì العافية ni agbọ́dọ̀ nígbàgbọ́ nú wọn bẹ́ẹ̀ náà àwọn àhàjísì tó ṣe wípé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam oróyìn allah subhanahu wa ta'ala nínú wọn láti pẹ̀lú àwọn àhàjísì agbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ náà afáà ní al-ahadithu siha láti jẹ́ kánú wípé al-ahadithu bẹ àwọn àhàjísì tí ó lálàáfíà ó ń bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn fi nǹkan ti tí ọ̀dọ̀ anábúwa muhammad sallallahu alaihi wasallam a ní sáré gbà abẹ́ ìpín wọn lánà bí sọ a gbọ́dọ̀ verify ṣe nǹkan tó wà authentic ni eléyìí lára nǹkan tó ṣe wípé ó ń bẹ nínú islam tó ṣe pé ẹ rí nínú ẹ̀sìn míì lára nǹkan tó ń bẹ nínú islam tó ṣe wípé ẹlẹ́mọ́rí ní ọ̀dọ̀ àwọn ẹlòmí oníkẹ́lẹ́ ìsọkúlù ma òrífà ilẹ̀ nàbí yìí sallallahu alayhi wa sallam yuqbal kò ṣe gbogbo tó máa fi tó ànábì náà lámá ń gbà ṣùgbọ́n àwọn àfá àwọn agbọ́dọ̀ rí pé nǹkan yẹn authentically traced dọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam tí ó bá ti wà authentically traced dọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam a nígbà sókí ni ó tún kú jikari chain yẹn jikari chain of transmitters àwọn tí wọ́n gbà wá jikari láti lè fi sọ pé ṣé nǹkan tí a gbà ní àbá nígbà eléyìí ààlè rí níbomi ààlè rí níbomi àfinú ìsìláàmù nìkan láti rírú nǹkan báyìí so èyí tán bá ti wá wo chain of transmitters bóyá wọ́n ti ẹ̀ lọ rí pé nínú chain of transmitters yẹn tó fi dọ́dọ̀ anamsọ́lá wọ́n rọ rí òkúrọ́ kan bẹ́ẹ̀ wọ́n ní hadithun mọ̀ọ́dọ́ wọ́n ní dọ̀yẹ́fù nìkan mọ̀ọ́dọ́ fabricated ní ó pè é torí pé kí ni wọ́n ti rí òpòrọ́ kan ẹni tí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ń pa biography àwọn èèyàn tí wọ́n sọ wọ́n ti rí èèyàn kan tó ṣe pé òpòrọ́ níbẹ̀ wọ́n ní àádá hadithun mawdu' hadithu wa fabricated kódà kó ṣe wípé nínú iṣẹ́ nìyẹn àwọn àmì ń bẹ ń bẹ tó ṣe wípé wọ́n jẹ́ reliable people the presence of ẹni tó jẹ́ òpòrọ́ nínú iṣẹ́ ní hadith yẹn ó ti sọ hadith yẹn di mọ̀ọ́dọ́rù àbẹ́ni tó ṣe wípé ó tó hìmà bil kadhib wọ́n accuse ẹ̀ kó máa parọ́ ó ti sọ hadith yẹn di mọ̀ọ́dọ́rù fabricated ni àwọn afọ́ọ̀rá mú ó sọ sẹ́gbẹ́ kan báyìí wọn nígbà ṣùgbọ́n tó bá ṣe wípé ẹni tó in terms of ẹ̀sìn rẹ̀ ó wà reliable àti kò ń ṣẹni tí ó mọ́ ń parọ́ ó kéré jù kò ń parọ́ ó ti ẹni sí because ní ẹ̀bá ti ń parọ́ ó ti destroy information tó fẹ́ fún yẹn so kò ń parọ́ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni wípé èèyàn lè máa máa parọ́ bọ̀ kó má ní retention kó má ní ìtànpè ní retention kí la gbàlérò pẹ̀lú ẹ ẹlòmíì nìsín tẹ bá sọ nǹkan fún ń sọ fún yóò pọ̀ ọ́ bẹ́ẹ̀ ṣe sọ fún that is the old narrate exactly bó ṣe gbọ́ ọkó súnmọ́ bó ṣe gbọ́ irú èyàn bẹ́ẹ̀ alò ní kí ni ó retentive memory ẹlòmí ó máa ń kọ ti ẹ̀ kalẹ̀ ni tẹ́ bá ń sọ̀rọ̀ yóò máa kọ kalẹ̀ yóò máa kọ kalẹ̀ wọ́n ní èyàn bẹ́ẹ̀ náà ṣì ní ìtànkè ní retention sọ̀tẹ̀lẹ̀ àwọn afá alájí tí ó máa sọ wípé nǹkan kan bẹ̀ tán pè ní Dr. Strawberry òun náà ni kíyàn lè ìté nǹkan kó dẹ̀ lè pọ̀ padà bó ṣe gbọ́ ìkejì ní dókítà òun máa ń kọ́ tó bá ti gbọ́ ó máa ń kọ́ kalẹ̀ ni ó máa ń kọ́ kalẹ̀ so ẹni tá a fẹ́ sọ wípé àsìkọ̀ ni ó gbọ́dọ̀ ní ìtasọ̀ yìí ó gbọ́dọ̀ jó ní tó máa ń parọ́ in addition pé kí ni ó jẹ́ mùsùlùmí nígbà tó fẹ́ rí lé nǹkan yẹn ẹ̀kejì òun ni pé kò gbọ̀rọ̀ jẹni tó ṣe wípé in tó gbà kò ń ṣe nǹkan tí ó dàrú mọ́ lọ́wọ́ kò ń ṣe nǹkan tí ó dàrú mọ́ lọ́wọ́ a sọ wípé yìí ò lè ṣe mistake torí pé kò sẹ́ni tí ò lè ṣe mistake nítorí ló ṣe pé ó sọ nǹkan 100 fún wa mistake díẹ̀ wá wà ń bi nǹkan ọ̀kan àbí méjì àwa ní kárẹ́tì èèyàn bẹ́ẹ̀ a ní sọ pé ẹnìyàn o mọ̀ nǹkan retain ẹ́ torí pé kò sẹ́ni tí lè ṣe tí so ilé ìta sọ yìí ní ìbò láti fẹ́ rí nínú ẹ̀sìn nínú ẹ̀sìn ẹ́ kíyàn kan ní anábọ́wà Muhammad sallallahu alaihi wasallam a béèrè talẹ̀ nìyẹn ṣé òun ṣe ni tí máa parọ́ táwọn àwọn èèyàn mọ̀ sókùrọ̀ then ó lè mọ́ kó jẹ́ ni tó ṣe ike kò lè retain nǹkan kò lè retain nǹkan so irú èèyàn bẹ́ẹ̀ wọ́n sọ wípé dọ̀ífù ni wọ́n ni ẹniyàn dọ̀ífù ni ẹ o mọ̀ mọ́ ń kírun gan o mọ̀ ń gbàwẹ̀ gan o mọ̀ ń ṣe hajj gan sàwọn afáàlájì tí ó ní ó káàbọ̀ ọ̀rọ̀ ìpéyàn ń ṣe hajj gan o mọ̀ ń gbàwẹ̀ gan ó mọ̀ yẹn náṣúlà gan kọ́lá ń sọ ń sìn a ní nǹkan tó fi sọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam a rí pé ẹni yìí kò lè rí téèyàn àwọn nǹkan dáadáa sọ ààrẹ gbá lọ́wọ́ rẹ̀ sèyàn lè má jókù rọ́ ṣùgbọ́n nǹkan tó bá gbà kò ń ṣe tó lè rí téèyàn dáadáa ní information àwọn afáàlá ní ti oníṣàánú rẹ̀ ó kan wá sọ ipẹ́ iná ẹwọ bó ṣe mọ́ ń kírun tó ẹwọ bó ṣe mọ́ yẹn náfílà tó wọ́n á ní ọ̀rọ̀ bó ṣe ń kírun bó ṣe yẹn náfílà ẹ̀fìyàn ẹlẹ́ fún wọn àtọ́lọ́wọ́ ọba ní wọn àtọ́lọ́wọ́ ọbójọ yanjú àárín ọlọ́wọ́ san lẹ́sàn náfílà ti máa yán ọlọ́wọ́ san lẹ́san ájì ti máa ṣe ọdọdún ti máa ṣe ọlọ́wọ́ san rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó ti sọ́rọ̀ Ànábì tó ṣe pé nǹkan tí máa sọ most of the time nǹkan yẹn ni kò sábà ń ṣe mistake ibi tó wá ti ṣe mistake àwọn àfáwò ní gbà lọ́wọ́ rẹ̀ ní situation yẹn eléyìí ara beauty ẹ̀sìn wa ni wọ́n ní lágbájá síkọ ni o ṣùgbọ́n níbi bíbà yìí ni àtọ̀ à ó ṣe mistake bọ́ọ̀ ni wọ́n ṣe mọ̀ kó ṣe mistake òun ni kí ó lè jẹ́ pé tó gbà wá wọ́n á kọ̀m̀pí ẹ̀ mọ́ nǹkan tí àwọn ẹlòmíì náà gbà wá ó kọ̀m̀pí ẹ̀sẹ̀ ra wọn bí aláti ọ̀dọ̀ àfá àkan ní gbogbo wọn ti jọ gbà wá títí ẹwà dáyàtọ̀ láàrin wọn so wọ́n ṣe kí ni wọ́n tànà sí wáyé títí ẹ máa fi dáyàtọ̀ láàrin gbogbo àwọn ọmọ kéwu àfá yẹn tí wọ́n gba hadith yẹn wá so àwọn àfá aládìkù rahimallahu al'amwata minhum wa hafidhu al-ahya minhum kọ́lọ̀ kó bá wa kí àwọn tán lọ àwọn tẹ́lẹ̀ ṣe ń bẹ náà kọ́lọ̀ subhanahu wa ta'ala kó bá wa ṣọ́ wọn wọ́n ṣe ìgbìyànjú púpọ̀ fún ẹ̀sìn pọ̀pọ̀lú gbogbo ìgbìyànjú yìí náà àwọn tí ò ní kàn án ṣe wọ́n á gba gbogbo nǹkan tán sọ wọ́n á gbádà torí pé àwọn níyà sí kìtàwọn fi ń gba àdíìsì in tó bá bá làákà ìtì tí wọ́n mú òun ni wọ́n gbá in tí ò bá ti bá làákà ìwọ́n mú wọ́n ṣe kí wọ́n gbádà ìyẹ́ tábà tiẹ̀ láwọn gba àdíìsì rárá ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ní ọ̀nà tí ma fi tó àṣírí àwọn èèyàn ìkannú wọn jọ kan ó ń sọ ó ní ẹ̀rẹ̀ máa sọ wípé qala Rasulullah sallallahu alaihi wasallam sọ ẹ̀rẹ̀ máa mọ́ sọ pánàbí sọ ànábí sọ ṣìbánàbí sọ láàtàbí sọ wípé kíni kéyàn kankan kó mọ́ sí so wáyìí tí a ah, àwọn èèyàn kọ hadisi kalẹ̀ tánàṣọ́ lọ́pọ̀ pé kí ni ẹmọ́ kọ̀ǹkan tí mo bá sọ la taktubu anni shay'an ghayra al-Qur'an ẹmọ́ kọ̀ǹkan tí mo bá sọ àfi Qur'an àwọn àfáà ní òtítú àṣírí ara rẹ̀ èyí tó kà ní ìsìnkàrí ló sọ ọlánàbí ló sọ bolówà ni ó ti mú ṣe wọ́n ó fẹ́ takò kíyí ó fẹ́ takò hadith bọ̀ tó ń padà ń takò ara rẹ̀ dẹni túnmọ̀ hadith ni ẹni pé àníṣọ́lá àtàlẹ́m sọ fún àwọn sọ̀hábà ridwan láàrin nígbàtí kùránì ń sọ kalẹ̀ ìpé kan bízi ara wọn pẹ̀lú kíkọ alkùránì ilẹ̀ náà explanation rẹ̀ ẹ mọ́ a bí mo ṣe ń ẹ̀fẹ́ nìfín so that ẹ ní lọ mixti méjèèjì papọ̀ alkùránì ọlọ́wọ́ bá sọ kalẹ̀ hadithi ó ń explain ẹ̀rí tẹ́wọ́n kọ méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ó ṣeéṣe kẹ lọ gbé ọ̀rọ̀ mi di alkùránì so kẹ mítẹ̀ papọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ ni alkùránì àdíìsì ń ṣàlàyé rẹ̀ ní ìkànnì ìkéjì nígbà nígbà kọ tó ìkanu wọn náà jẹ́ kan sọ ó ní bóò ní Bukhari ó ṣe wá after nǹkan bí close to 200 years lẹ́yìn ikú anẹ́sọ̀ láàtàlám musulmi ló wà wá yíwà lánàbí sọ ẹ̀ẹ́kánàbí ti lọ ní nǹkan bí more than 100 something years 190 kìníkan years yíò wá ní kí ní ànábí sọ àwọn àfáà ní ara àìníkan ṣe àti àìlágbóyé tàǹsọ̀rọ̀ kò sí kankan tí wà rí musa yẹ Bukhari tí ó sínú tíra àwọn àfá aládìsì tó ti ṣíwájú rẹ̀ torí pò náà láfá àfá rẹ̀ ní àfá àfá àfá àti rẹ̀ náà ní àfá tí dọ́dọ̀ àwọn sahaba ridwanullahi alayhim so ṣé connected tó bá lọ pé sọ ẹbùkárí kan sọ ẹbùkárí ní owáradìsì kan ní àdìsì tó rí inú ẹ̀yẹ wàá rí nínú ẹgbà wá dọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam kò ṣe pé Bukhari kan jí ní nǹkan bí 200 years plus ní so ó kàn bẹ̀rẹ̀ sí ní kọ àwọn àdíkì ń ro lọ́pọ̀lọ́ dẹ̀ ń kọ kalẹ̀ ó ní àfá àti tiẹ̀ Abdullahi bin Zubair Bukhari lára àwọn àfá rẹ̀ ní Imam Ahmadu lára àfá rẹ̀ ní Imam Ahmadu náà láfá Imam Shafi lára àwọn àfá Imam Ahmadu ní Sufyan bin Uyayna lára àwọn àfá Imam Ahmadu ní bẹ́ẹ̀ làwọn ẹ̀ náà láàfá tẹ́ lọ́dọ̀ àwọn sàhábà rẹ̀dùwánù láàrẹ̀yìn so ẹ̀sìn wa yìí ni in tó ṣe kó ní connection bí wọ́n ṣe gba alkùránì wá òun náà ni wọ́n ṣe gba hadisi wá ọ̀dọ̀ àwọn tó ti gba alkùránì tó ń ṣe sàhábà ọ̀dọ̀ wọn náà ni wọ́n ti gba àlàyé alkùránì ìyẹn náà ni àwọn sàhábà so the only thing ni wípé yóò wá mutawatira gbogbo alkùrán yìí ó wá ní kàtàkì ilé ìgbàwà ilé ìgbàwà ilé ìgbàwà ilé ìgbàwà àdífì yìí tó wà mutawati wú wọn bẹ́ èyí tó jẹ́ àhádì tó ṣe pé individuals ni wọ́n gbà wá ó wá ṣùgbọ́n tó àwọn sahaba ridwanullahi alayhim náà ni wọ́n ti gbà wá tí àkàbá wá ní ẹ àdífì wọ́n wá mutawatir tó ṣe pé èèyàn sàábé kan gbà wá sàábé mi náà gbà wá sàábé mi náà gbà wá èèyàn púpọ̀ gbà wá lọ́wọ́ sàábé kọ̀ọ̀kan tí ó gbà wá lọ́wọ́ èèyàn púpọ̀ tó gbà wá lọ́wọ́ sàádé kọ̀ọ̀kan yẹn ìkọ̀ọ̀kan èèyàn púpọ̀ náà tún gbà wá ìtànpé yẹn so àdíìsì náà èyí tó wá jẹ́ mùtàwátìrì tíyàn ká bá ipé nǹkan kan ṣẹlẹ̀ ní máṣà ń bẹ̀rún sọ ẹniyàn wá wá ó sọ fún wa ní ìwọ nìkan ló wà ní ààrẹ gbà lọ́wọ́ ìwọ nìkan ó yẹ kẹ tó bí mẹ́wàá kẹsọ̀ sọ àwọn bí mẹ́wàá wá wá wọ́n sọ náà àtúnà àyí mẹ́wàá ní pẹ̀lẹ̀ ìkanlẹ̀ wá ní ìwọ kò yẹn kọ̀ọ̀kan ló yẹ kẹ lẹ́yìn mẹ́wàá tó ṣe rí kí ni tí wọn ó tún mú wá kátó lè gbàá a rí pé nígbésí ayé wa gan kò síbi tán ti ń lo eléyìí sọlọ́ jẹ́ pé ìgbìyànjú tí àwọn àfẹ́ẹ̀sì ṣe láti lè fi rìtẹ́ẹ̀nì hadith anábúwa muhammad sallallahu alaihi wasallam ìgbìyànjú táà lè rí rú rẹ̀ ní oníkanú àwọn àfẹ́ẹ̀sì oníláwùlẹ̀ ìsinádù làkọ́ọ̀lẹ̀ mẹ́ṣáà máṣáà tí ó bá kí ń ṣe wípé torí chain of transmitters ni kálukú ló lè lẹ́ni tí mánàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí ẹ̀kan bá ti ní qala rasulullahi sallallahu alaihi wasallam àwọn èèyàn sọ pé kí ni aina isnaduk ṣe ni ẹ̀dà tí bá kó ti hadithi kan báyìí sí agbọ̀rọ̀ rí ṣe ni fún hadithi yẹn tó ṣe pé a ní hadithi tí mo kó ti ohun bẹ lákọọlẹ̀ nínú sahih bukhari a ṣe sahih bukhari a rí ṣe ni hadithi yẹn dọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam tó bá ṣe pọ́rọ̀ ànábì ni tó bá ṣe pé ọ̀rọ̀ sàábé ni àárí ṣe ìyẹn dé ọ̀dọ̀ sàábé so bákan náà tó bá yẹ pé súnmọ́ àbídà òdìbò ló wà àárí ṣe nìyẹn súnmọ́ tírímìlì ni àárí ṣe nìyẹn fún ọ̀tọ̀ bá fẹ́ verify ó tún lè scrutinize ṣe nìyẹn pẹ̀lú biographies tí àwọn lágbájá báyìí ni láti lè fi mọ̀ ṣé àdíkì lálàáfíà bí kò lálàáfíà so a rí pé ìgbìyànjú ńlá òun ni tí àwọn àfá aládìsì tí wọ́n ṣe so làfá fi sọ fún wa wípé bá a ṣe gba èyí tí ọlọ́mọ ọba fi ròyìn ara rẹ̀ nínú Al-Qur'an Karim náà la ṣe gbọ́dọ̀ gba èyí tí anábíwa Muhammad sallallahu alaihi wasallam tó fi ròyìn rẹ̀ tabani fi ròyìn rẹ̀ that is àwọn àhàdíìsì àsìhá àwọn àdíìsì tó lálàáfíà òun là ń sọ òun ṣe àwọn àdíìsì tó wà da'ifa àbí àwọn àhàdíìsì tó wà murdu'a bó wá láṣe mọ̀ pé àwọn àdíìsì yìí ó wà sahih àwọn lálàáfíà òun ni ká padà síbi tí àwọn tí wọ́n jẹ́ ahlul àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ká padà síbi nǹkan tí òun sọ so ahadith anabi sallallahu alaihi wasallam tufassiru alquran ahadith anabi sallallahu alaihi wasallam tubayyinu alqur'ana wa tadullu alayhi wa tu'abbiru anhu ó ń ṣàlàyé alquran ni so a ní gbólóhùn asọ́lá alákojúwe láúlá ahadith tí ó bá kí ṣe àwọn ahadithi tó wá ní àbá tí ma nínú ẹ̀sìn Islam láúdà ahadith tí ó bá kí ń ṣe láwọn ahadith ni àbá tí ma ń tí wọ́n pè ní azaka àbá tí ma ń tán pè ní asiyam torí pé ahadith ló jẹ́ kí a mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ ká gbọ́ yé ẹ̀bọ́ la ṣe ń gbáwẹ̀ kí ló báwẹ̀ jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ó báwẹ̀ jẹ́ dítẹ́ sallallahu alayhi wa sallam òun ni àátù sótòrẹ́ anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún àwọn sahaba ridwanullahi alayhim wípé yushiku ahadukum muttaki'an ala arikati askanbẹ̀ askokanbọ̀ tó ṣe pé èèyàn kan náà yí rọ̀gbọ̀ fún لوي كاوشي يحدث في حديث من حديثي وني من محمد صلى الله عليه وسلم مصبي فيقول يو أبويا لا تسوي بيننا وبينكم كتاب الله القرآن من واجه واجه فما وجدنا من فيه من حلال حللناه in ti kùránì bá pè ní halali òun làwà gbákún ní halali wa ma wajadna fi min haramin haramna in ti kùránì bá ní haramu làwà gbákún haram anamsallatan ala fa inna ma harrama rasulullah mislu ma harrama Allah anabina ya tẹ́ tí ẹgbọ́ tí ń bá sọ fún ipé nǹkan haramu tó sí yàtọ̀ láàrin rẹ̀ àti tí ọlọ́run sọ fún yí pé haramu torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ànábì máa ṣàlàyé alkùránì fún wa ní so tó wá sọ pé nǹkan yí haramu ní haramu náà ni tó wá nǹkan yí halali ní halali ni so bákanáà náà muhammad sallallahu alaihi wa sallam ní ala fa inni utitul kitab mo ọlọ́run ọba fún mi ní tírà wọ̀mísìláhù máa ọlọ́run dẹ̀ fún mi ní irú rẹ̀ ó fún mi ní irú rẹ̀ tó túmọ̀ sí wípé èyí máa ṣàlàyé ìtọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tó bá sùgbúwélé ìṣẹ̀lẹ̀ lábẹ́ wa anzalna ilayka dhikra litubayyina lin tó sọ wípé òun gba hadith anabi sallallahu alayhi wa sallam gbọ́ fọwọ́ káfíìr kìfìrí olówó bá a hadith ìgbẹ́lẹ̀ ìsọ́bí muslim kò ń ṣe muslim nítorí pé kò lè ṣe ẹ̀sìn kò lè practice islam láì gba hadith gbọ́ tó bá ní ẹ òun gba àwọn hadith kan gbọ́ òun gba àwọn kan gbọ́ èwo ló gbàgbọ́ tó bá ní àwọn hadith tó bá bá làákàyè òun lòun gbàgbọ́ ìgbà wọn ni làákàyè ẹ di nǹkan sí a máa fi ṣẹ̀sìn tí ó jẹ́ nǹkan tó ṣe pé a lò gẹ́gẹ́ bí standard làákàyè ń kálukú ó jura wọn lọ làákàyè àgbàlagbà yàtọ̀ sí làákàyè ọmọdé làákàyè ẹni tó ń jẹ́ wèrè ó yàtọ̀ sí làákàyè ẹni tí òun ṣe wèrè ń tiẹ̀ so bóò láàájọ pé làákàyè èèyàn kan òun ni tí a fẹ́ lò bí ó ṣe máa wo nǹkan kọ́ ẹni tí láàká ìdí ẹ̀ṣì ń ṣiṣẹ́ bí ó ṣe mọ́ owó bọ́mọdé ó ṣe mọ́ owó kankọ́ lágbàlagbà ó mọ́ owó so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ padà sínú tẹ́kìtì ni in ti tẹ́kìtì bá ti sọ fún wa ka jù ọ́lẹ̀ lórí rẹ̀ innama kana qawla al-mu'minina òun ni pété má kún wọn lọ sọ́dọ̀ ọlọ́run ọba tẹ́kùn wọn lọ sọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam oníkan sọ pé sami'na wa ata'na àti gbọ́ àdẹ̀ṣetán àti tẹ̀lé wa ulaika humul muflihun àwọn tí ó jèrè nìkan nìyẹn àwọn tí ó tó ń sọ fún wa pé a tẹ̀lé ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam wa ma atakum rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu ntana bi ba mu wa fún yín egba nto ba ko fún yín ejina si fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu taslima ọlọ́mọba ni wọ́n ń ṣe mùmí ní o àyàfi tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wọn tó ṣe pé wọ́n dá ẹjọ́ padà sọ́dọ̀ rẹ̀ in tó bá wá dá lẹ́jọ́ fún wọn wọn ní mí nǹkan kan ìgbésẹ̀ wáyé sálímù tẹ̀sílímà wọ́n rẹ̀ ju wọ́lẹ̀ fún sọ àyà pọ̀ tó ń sọ fún wa wípé agbọ́dọ̀ tẹ̀lé ànábùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó bá sọ ìṣe tó bá ṣe àpúrúwà rẹ̀ ń ta gbọ́dọ̀ gbani so in tó wá jẹ́ àwọn ọ̀rọ̀ tó sọ nípa Allah subhanahu wa ta'ala agbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn lópin ìgbà tó bá ti wà authentic dọ́dọ̀ rẹ̀ ó ti tán tó bá ti wà authentic dọ́dọ̀ rẹ̀ agbọ́dọ̀ gbá kódà tó ṣe pé làákàíwà kí làákàíwà tó wáyé máa ṣe rẹ̀ ní kó ń da làákàíwà láàmù àáṣìkì ni àáṣìtì ara wa àwa wípé yẹn

láàkàíwò lè comprehend nǹkan yẹ kí ló yẹ ka ṣe sami'na wa àti juwọ́lẹ̀ náà ni ṣùgbọ́n máa rò pé torí pé wo gbọ́ nǹkan yé ẹni pé kò sẹ́ni tó gbọ́ yé nínú gbogbo àwọn tí wọ́n jẹ́ musulmi rárá ọlọ́run ò ní nǹkan bẹ́ẹ̀ kalẹ̀ ìwọ ni ni ìwọ ni ó kágara àti gbọ́ nǹkan yé jẹ́ pé ọlọ́mọba الله سبحانه وتعالى قل هو الذي أنزل عليك الكتاب ayatun آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويل وما يعلم تأويله إلا الله والرافقون في العلم يقولون آمنا به كل من عند ربنا wa ma yadhakkaru illa ulil albab ọlọ́run ló ń sọ alkùránì kan ní fún àwọn àyàtì kan lẹ́ tó ṣe pé ó jẹ́ mọ̀kàmáàj tó jẹ́ nǹkan tí ọlọ́run ti ṣe níṣe tó ṣe pé ó rọrùn púpọ̀ láti gbọ́ fún gbogbo èèyàn tó ṣe pé àlàyé wọn ó kílẹ̀ dáadáa wà ó kàrùkú tàṣàbíyàtì àwọn àyàkẹ́ndẹ̀ ẹ̀mẹ́ tó ṣe yí pé wọ́n fẹ́ ṣe bí ẹni jọra wọn ọlọ́run bá subhanahu wa ta'ala ní rízìn tó fi ṣàwọn àyà yẹn bẹ́ mutashabihat fa amma alladhina fi qulubihim zaygun àwọn tí àìsàn ìyẹn làwọn máa wá káàkiri torí pé wọ́n gbádùn ìfìtíkà alfitna wọ́n fẹ́ máa wá fìtínà káàkiri international máa fi dá wàhálà lẹ́ ọ̀pìtíkà àtàwírí bákan náà wọ́n ṣáàfẹ́ ṣe tàwílù rẹ̀ kàtù bí ó ṣe bá ìfẹ́ inú wọn mú ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ẹ̀wà ara wọn tó ṣe wípé àwọn dúró déédéé tí wọ́n tán jẹ́ onímọ̀ àwọn tó jẹ́ àwọn rasikhun fil ilm àwọn ni amanna bi agbàgbọ́ kullu min indi rabbina èyí tí ó kílẹ̀ dáadáa yẹn àti tó ṣe kó fẹ́ ṣe bí ẹni jọra wọn tí a ń wò tó ṣe pé nǹkan fẹ́ dàbẹ̀ ní kó fẹ́ dàrú ọlọ́wọ́ bá ló sọ gbogbo ẹ̀ kalẹ̀ àwọn tí ó gbà wá àti àwọn onílàákàyè àwọn onílàákàyè gidi so ẹni tí ó bá ti jẹ́ pé ó ń takò alkùrán ó ń takò information alkùrán a ní respect fún èèyàn rẹ̀ àwọn ní professor ni àtọ́wẹ́ pé professor ní tòótọ́ ni ọpọlọ rẹ̀ kò ní máa takò alkùrán so bó ṣe kí mùsùlùmí máa wo nǹkan nìyẹn wọ́n lè yàn ká ọ̀mọ̀wé ni ó gbapò owó kìíní kankan kàmọ́ra ọwọ́ ẹ̀dùkétẹ́ẹ̀dì bọ́ọ̀lù ṣe wáwà ẹ̀dùkétẹ́ẹ̀dì tí nǹkan tọ́nà wọn sọ ó máa takò yóò dàrú mẹ́ lọ́wọ́ a táwọn èèyàn tí ò ní làákàyè bá ń rẹ̀spẹ́ẹ̀tì èmi ò ní rẹ̀spẹ́ẹ̀tì irú rẹ̀ kí ló fà á òun ni pé tó bá ṣe pé wà ẹ̀dùkétẹ́ẹ̀dì tòótọ́ ó ní máa takò ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala so ìmáa takò ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ kọ́kàn mi balẹ̀ wípé kí ni ìwọ tó ń takò over educated ìwọ tó ń takò over enlightened tó bá wà enlightened ní ọ̀rọ̀ ọlọ́wọ́n ló yẹ kó yí ẹ so ọlọ́wọ́n subhanahu wa ta'ala kò sì lè fún anábíwa muhammad sallallahu alaihi aisha radiyallahu anha anábíwa ń sọ fún ó ní idha ra'ayta alladhina yattabi'una ma tashabaha minhu ọlọ́wọ́n ànábíwa sallallahu alaihi aisha tẹ bá ti rí àwọn tó ṣe wípé àwọn nǹkan tó fẹ́ ṣe bí ẹni jọra wọn tó fẹ́ ṣe bí ẹni múrù jú wánú al-Qur'an òun ni wọ́n lọ jòkótì ìdára ìtumùlẹ́ni ẹ̀tẹ̀lẹ̀ ó ní ma ta mínú fọ́ọ̀lá ìkẹlẹ̀rí na tàmàlá àwọn tọ́lọ̀ ń sọ fún ìnìyẹnu àyà tí mo kà í fahdaruhum ẹ ṣọ́ra fún ẹjìnà tí wọ́n so mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí rẹ̀ ni sọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá sọ tánàbí sọ sallallahu alayhi wa sallam agbọ̀rọ̀ juwọ́lẹ̀ fún ẹ̀tàmá ní hadithi ni in tó kù ní káwò wípé a ṣe hadithi tó wá sahih ní àbíkò wá sahih tí a bá ti verify yẹn èyàn ṣe kí ni èyàn Eh? ẹni táwọn historians ó pè ní father of history Herodotus in tó kọ kalẹ̀ ní kò lè pààtì tẹ́ẹ̀tì tí àwọn àfá alájí ti ṣe fún hadith kò lè pààtì ẹ̀ kò rẹ̀ sí ìwé tó lè pààtì ẹ̀ ní lónìí àwọn ìwé láwọn ka nǹkan tí Aristotle kọ àbí Socrates ní tó sọ àbí kankan èwo ni wọ́n subject sí irú tẹ́ẹ̀tì tí àwọn àfá alájí ti ṣe fún hadith kò sí kò sí akàn èrè kan lẹ̀ á ní ìwé yìí ẹn aristotle ló ní ṣó lè prove ṣe yẹn ta ló gbà lọ́wọ́ aristotle ta ló gbà lọ́wọ́ ẹni tó gbà lọ́wọ́ aristotle ta ló gbà lọ́wọ́ ilé ta ló gbà lọ́wọ́ ilé rí ṣùgbọ́n bí táwọn àfá ìsìláàmù tán ṣàkólé rẹ̀ sì dé kámú tán pé tàríkù tọ́bàrí látán tàríkù tọ́bàrí wíṣù ti tọ́bàrí kọ ẹ̀rì ṣe yìí bẹ́ẹ̀ débi pé wọ́n tó wá fẹ́ tójú bọ̀ o lè tójú bọ̀ pẹ̀lú pé kí ni aláwọn òwe biographies tó ṣe wípé o lè padà sí tí wà owó kí á eléjì tó bá rí sọ iṣẹ́ yìí ó dọ̀ ìfẹ́ àwọn kókọ wọn kójọ àdíṣẹ́ àbúrò àwúd ní ẹ̀nà sáyé ní nǹkan kamara wọn iṣẹ́ yìí bẹ́ẹ̀ tí wọ́n tó bá gúdù bí biography àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o lè sọ̀rọ̀ pé eléyìí kò dẹ́ ṣe pókè èèyàn kan ẹni ní síkọ̀ni síkọ̀ni síkọ̀ni síkọ̀ni síkọ̀ni ó lè mọ bẹ́ẹ̀ bí hadith bọ̀ kí bírèkì máa bẹ níbi ṣé ni transmission yẹn ẹni tó já síkọ̀ yìí kò bá síkọ̀ yìí láyé so hadith yẹn wọn nígbà ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà ẹni tó pẹ̀rẹ̀ mùsùlùmí kò ní tẹ́lọ́rùn pẹ̀lú tó ń bẹ nínú ẹ̀sìn rẹ̀ àfi kó lọ máa gba ìgbàkúgbà tí àwọn mí ń gbé fún un àwọn tó ṣe yí pé làákàyè wọn ti dàrú àwọn tó ṣe pé wọn nígbàgbọ́ nínú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn tó ṣe pé tí làákàyè wọn bá sọ fún wọn ni yóò rẹ̀ wúkọ́ ó bá ti wúkọ́ tó pọ̀ nǹkan jáde wọ́n ní eléyìí pé a ah, àwọn pòfẹ́sọ̀ náà sọ ó yẹ kó lè prove ẹ̀ kó ṣe pé pé professor sọ̀rọ̀ ìgbà tí ìyàn kọwọ́ sùn nísìn ó ní ọmọ ènìyàn àtàrà age láti evolve wá eléyìn ó káwọn ọmọ nù biology ní secondary school ipa tààrà apes lọ́mọ ènìyàn ti evolve wá àwọn ènìyàn dẹ̀ ń gbé jẹ nígbà tí a sọ pé kí ni ẹja ń jẹ ekòló ni ó dẹ̀ kó ṣe gbé jẹ wọn ní bí ara wọn àtijọ́ tí wọ́n ti ń dáyé èèpù mélòó lórí tó ti wá di èèyàn lájọ́ tí wọ́n gbèrè ayé ni àbí àwọn èèpù ṣáṣì ń bẹ mélòó nu wọn wọ́n bẹ ní zoo tàbí wọn sí zoo mélòó nu wọn ló ti wá ìvọ́ọ̀gù tó di èèyàn kò sí so èèyàn kankan sọ títí ẹ̀ ṣàzáwìn sọ títí ẹ̀ kalẹ̀ ìwọ́dẹ̀ ṣe kí ni ó gbé e sórí oní mùsùlùmí ni ẹ́ ó e sórí ó dẹ̀ èèyàn jà á rẹ̀ láwọn scientist sọ̀rọ̀ àwọn kìíní kan ti sọ̀rọ̀ so gbogbo eléyìí àìdúró ti ẹ̀sìn ni so intanfẹ́ láti sọ fún wa òun náà ni pé hadithi tó bá lálàáfíà tó bá lálàáfíà ìta àgbọ̀dọ̀ gbàgbọ́ ni àwọn àfá aláàrí ti ti ṣiṣẹ́ tí ó sẹni tó ṣe rú rẹ̀ nínú ọmọ ènìyàn láti lè fi verify gbogbo tí wọ́n bá ń fi ń tì tí a nábúwa muhammad sallallahu alayhi wasallam so inṣáàlá a túnmọ̀ tẹ̀síwájú lórí eléyìí subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh